ó ṣe bí ẹni tí ò mọ nǹkan kan ìwọ kan dára lọ lè bá mi wá ewé tán pè léwé àlùrọ ewé àlùrọ lọ já tútù ilé tó bá lẹ́gùn tó bá ti rí ewé àlùrọ yìí tán ìwọ bá mi lọ lọ kó kúnná dára kó já kó pọ̀ kó kúnná dára kó wá fi òrí kó ọ ti fòrí kó ọ wà lọ bá mi wá ìgbín ẹyọ kan ìgbín yẹn ó gbé lẹ́lẹ́ ó gbé ìgbín yẹn sí orí igi tí ìgbín yẹn bá ti fa orí jáde ọkàn fi àdá há ni àbí ọ̀bẹ ó fi bẹ ní orí lọ́wọ́ kan ó fi gé e. sọmọ pé eléyìí orí rẹ̀ ó lọ lọ́tọ̀ èyí tó kù yóò sá wọnú ìgbín yẹn yóò sá wọlé pátápátá tómi rẹ̀ yẹn bá ti dàrú dànù ọ wà á mú kíní tó lọ yìí orí tó lọ pẹ̀lú nǹkan tó lọ yìí ọ wà á dà dé ojú ìgbín yẹn ojú rẹ̀ ọ wà á dára bá mi mú ọ lọ wá ìgbálẹ̀ kan orí ìgbín tó gé dànù yẹn ọ wà á fi orí ìgbálẹ̀ báyìí wọ́n fi gun ìgbálẹ̀ yọ̀kan ṣoṣo wọ́n fi gun ìrí ìgbín yẹn wọ́n fi pamọ́ síbì kan bí ọjọ́ bíi mẹ́ta ẹ̀ẹ́yò eléyìí tí ẹ fi pamọ́ fún bí ọjọ́ bíi mẹ́ta yẹn ìwọ bá mi mú kọ bá mi jó o pẹ̀lú odidi atare kan tó bá ti jó pẹ̀lú odidi atare kan bá mi rọ ẹbu yẹn síbì kan ọ wà á mú eléyìí tó fi sí ojú ìgbín yìí ọ dára fi ra ọ̀pá mósè rẹ tó bá ti fi ra ọ̀pá mósè rẹ fi bá yàwó ilé rẹ lájọṣepọ̀ yàwó rẹ ti ń yan àlè yẹn fi bá lájọṣepọ̀ mọ́ bí tó bá lọ ìta tó bá lọ lè gbà fún ọkùnrin mi kọkùnrin mi báwọn ní kí kí ọkùnrin mi bá báwọn ní àjọṣepọ̀ ọmọkùnrin yẹn okó rẹ̀ ó sá wọlé ni tí ó kígbe ta síbi tíyàwó rẹ̀ bá ṣẹ̀sìn lénìí tó bá ṣẹ̀sìn lọ́la yóò sì wá gbèrè ní ṣíṣe á padà sínú ilé èyí ni ò ní ìdí pọ̀ ń ṣe nọ́kìn fún pọ̀ nọ́ọ̀kì ìyàwó rẹ̀ ń fún láfúnjẹ ìyẹn ju àfúnjẹ lọ sẹ̀rí àti títóbìnrin náà wà o tóbìnrin náà dá fọkùnrin o sẹ̀rí àtòbìnrin náà ń bẹ dáadáa ọkùnrin tó bá ti lè yàn àlè jù tó yẹ pé ilé rẹ̀ òun lànàbì ti sọ wípé mẹ́lọ lọ́hùn sọ èyí tó fi lọlé máa yan àlè kiri tó fi wá kó wàhálà báyàwó rẹ̀ nínú ilé òun lọlé fẹ́ mẹ́ta àbí fẹ́ mẹ́rin tí agbára rẹ̀ bá ti ká tó bá ti lè ṣe déédéé lórí wọn kò jù bẹ́ẹ̀ lọ gbogbo sẹ́tìn bá ti ń filẹ̀ lẹ́ mọ́ bá mi dán o kò sí eléyìí tẹ̀ ń filẹ̀ lẹ́ pé ẹ bu eléyìí tẹ́ fi pamọ́ yẹn tí tán bá ti de ìyàwó yín mọ́lẹ̀ síbẹ̀ yẹn tán bá ti fi sẹ̀sìn pé bó ló ṣe ṣe tí okú ọmọkùnrin ṣe sá wọlé ẹbu yẹn lọ́dàra bù fún ẹni ọkùnrin ilé ìtọ́ lọ sínú ilé òun lọ́dàra bù fún ẹni ọkùnrin pé kó lọ kó fọtí lò okú rẹ̀ ó sá jáde padà àdúrà ó gbà.